lórí àwọn ìlà tí a pè ní zebra. Eléwé sọ mo lè garé, ẹyin adìyẹ sọ mo lè gberí ẹ̀, pupa sọ mo lè dúró, búlù sọ mi ǹ lè garé, mi lè gberí ẹ̀, mi lè dúró.